رشدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد لن يقف ولو أترى فلكم كاتب وأتاجوا النبي صلى الله عليه وسلم ألقد أولي الصلاة قلنا قوم قرية لكم ilé ìtẹ̀síwájú wàrà yọ́rọ̀ olúwẹ́lẹ́dàwà subhanahu wa ta'ala ilé ìtí à ń bábọ̀ súratul Nahl orí kẹrìndínlẹ́ ogún nínú al-Qur'an al-Karim ọ̀nà àláwà chapter 15 ayah aya ìkẹtàdínní ogójì olúwa sọ fún wa náà àwọn aya ta kàsẹ́yìn ló pé wà lọ́kọ̀dùbà àtúnà fi kúlẹ̀ ọmọ ti rọ̀ṣùlà ọlọ́ni ẹgbẹ́ àdúgbò kọ̀ọ̀kan generations àwọn èèyàn nations ọlọ́run ti gbé dìde ló ti gbé òjíṣẹ́ dìde àní àbúdó lọ́ha wa ṣiṣẹ́ ní mọ̀tọ́ọ̀bù iṣẹ́ táwọn òjíṣẹ́ ìwà náà ló gbé káwọn èèyàn máa dẹ́wọ́ jìnnà sí àtọ̀wò gbogbo nǹkan tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn olúwa Allah subhanahu wa ta'ala àsàlàyé kí ni wọ́n ń pè ní tọ̀wò fún wa nínú ìbánisọ̀rọ̀ wa tó lọ ọlọ́ni faminhum man hada ìwọ̀n bẹ nínú àwọn tí olúwa ránṣẹ́ sí àrínú wọn bá fi mọ̀nà ومنهم من حقت عليه الضلالة olúwa kádàrá àánú máwọn kan lọ ní fàṣírù filar nítorí ẹ tẹ ẹ bá fẹ́ mọ àrídájú àwọn nǹkan tá a sọ yìí èyí náà ẹnì káàkiri ilẹ̀ fáwọn kẹfà káàdà àti fàṣírù kẹsìbí ẹ lọ wo bóòlù àtúbọ̀tá àwọn òpòrọ àwọn tí wọn ń pè ọ̀rọ̀ ọlọ́wọ́ wa nírọ̀ ẹ lọ wo bóòlù àtúbọ̀tá wọn ti rí. olùwẹ́rà subhanahu wa ta'ala oní intaharis aláhùdá wà nábi wọ́kàtí ẹ̀jẹ́ kó lè ní àkúlẹ́kà nípa ìmọ̀nà wọn àwọn ànábì ọlọ́wọ́ bá ẹwù wọn náà ní gbogbo ayé gba ọ̀rọ̀ ọlọ́wọ́ bá gbọ́ ẹwù wọn náà ní kó jẹ́ kí gbogbo èèyàn ní ó nígbàgbọ́ ní ọlọ́run ọlọ́run ní fa inna Allah la yahdi man ẹni tó bá yẹ pé dìzáyìn ọlọ́wọ́ bá náà ní pé ẹni àánú ní kò ní fọ̀nà mọ́ torí ẹ̀ làwọn fi ń dúpẹ́ fọlọ́wọ́ bá ó ṣe wálé ní ìmọ̀nà ẹni ìmọ̀nà tá a jẹ́ yẹn déédéé dìzáyìn ọlọ́wọ́ bá lórí wa ní àdúpẹ́ fún fọlọ́wọ́ kó mọ́ yẹ ọ̀rọ̀ kúrò lórí ẹ̀ torí àwọn tí ó sì nà tí wọ́n gbọ́ iṣẹ́ ìsìláàmù tí wọ́n gbà yín náà kò mọ̀ kó nù wọn lọ́wọ́ olúwa ni ò kádàrá ìmọ̀nà mọ́ wọn gẹ́gbẹ́ sọlá yìí ní ibi pé wọ́n yẹ àdéhì láwo gẹ́gẹ́ bá dábì ṣe máa sọ náà kókòtò hájà rẹ̀ yóò ní máa yẹ àdéhì láwo fàlámù bí lálá ẹni ọlọ́run bá fi mọ̀nà gbogbo ayé ò bá gbogbo pásítọ̀ tí máa ń jẹ́ kí yìí orí mọ̀nà bá wà lọ́dọ̀ rẹ̀ kò ní mọ̀nà náà ni olúwa tó ní káwà lẹ́ni ìmọ̀nà lónìí ọlọ́mọ yìí wà lẹ́sẹ̀ kúrò mẹ́ o iná wà hàrá ayà hàdí ìmọ̀ yìí òbí ẹni àánú ọlọ́ọ̀bù ní sí mọ̀nà ọlọ́ni wà má lahum wà á ní ní abẹ́sẹ̀káwọ́ olùrànlọ́wọ́ níwájú ọlọ́run bá dálù kìyàmà nígbà tí ìyá ọlọ́run bá gbà wọn mú ọlọ́run ní wàá kọ́ sáwọn ilé ìjàdà ìmánìyàn ọlọ́run ní ọ̀rọ̀ àwọn kẹfìrí wọ́n fọlọ́ wọn bá búra ní gbogbo sẹ́ni ti búra wọ́n ní láyà máa gbogbo ọ̀gbọ̀n mọ́ iye wọn wọ́n ní olúwa ò ní gbé ẹni tó bá ti kú dìde wọ́n ní òsì àjíǹde lẹ́yìn ikú wọ́n nílé ayé ìlàwọ́ tá a ti kú àti kú náà ni wọ́n ní wà máa yìí òlékù náà ilẹ̀ dẹ̀hà wọ́n ní àsìkò ní ó kàn pawárẹ́ tó tásìkò kan á parẹ́ gẹ́gẹ́ bí àwọn ní big bank theory big bank theory gbà pé àtìlé ayé àti sámà pé explosion kan ló kàn ṣẹlẹ̀ láàrin wọn láwọn billions of years ago explosion yẹn tó ṣe gbàrà báyìí bí gbogbo ilé ayé ti fọ́ọ̀mù nìyẹn art ayé táwa wà yìí ó bẹ̀rẹ̀ sí yí káàkiri oòrùn oòrùn fúnra rẹ̀ òun náà dájú ó ń yí káàkiri ọ́bìtì ẹ̀ nínú cosmos àwọn nǹkan yòókù ní solar system ká gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí lọ so wọ́n ní torí ẹ̀ tó bá kàn yá ilé ayé náà éèjì ẹ̀ máa expire so bó ṣe fọ́ọ̀mù ń bẹ̀rẹ̀ yóò kàn parẹ́ everything ó kàn mọ̀ òkú kò kàn ní àbílẹ̀ ayé yóò kàn escape gravity yóò kàn vanish into thin air into space wọ́n rò pé kò sí àkìyàmà kò sí gbéǹde lẹ́yìn ikú torí ẹ̀ wọ́n máa béèrè lọ́wọ́ ànábi pé àìní àlàbà sọ́nà ó sì gbé wa dìde báyìí sọ́nà ó sì gbé wa dìde báyìí wọ́n ní kẹfẹ́ yìí kan lọ báyìí àfáwà alìbùnà àlùkọ́ọ̀lì ó wá lọ gbé ó lọ wú eegun orí bàbá rẹ̀ ó ti kú ti pẹ́ ọ á ní egun orí bàbá òun rè ìwọ á lè ẹ̀yin mùsùlùmí ẹni ọlọ́run ó gbé àwọn èèyàn dìde ó yá sọ bí tí ọlọ́run ti gbé ìlú yìí dìde báyìí wọn ní afárí mi àbí tó ń bọ̀ ọ̀sán gbé kọ́ lọ kùtà méjì wá ọba mú kùtà yẹn tó bá lẹ̀ mọ́ra wọn sàn gbé iná òsà àlìwà ni pé ó yá síbi tí náà ti jáde lára òkúta yìí hàn olúwa tó lágbára láti mú iná jáde lára òkúta tá a lẹ̀ pọ̀. lónìí wà ní díẹ̀ dàtúndẹ́kù náà ni ó kọ́kọ́ dá níbẹ̀rẹ̀ ó wá pa wàlérè dídìde so ọlọ́ni awọ́lẹ̀ kọ́lékì nù ìlú ẹ̀dá tá a kọ́ dá láti bẹ̀rẹ̀ yẹn si padà síbẹ̀ so eléyìí ò sì nira fọlọ́wọ́n bá torí ẹ̀ wọ́n ní láyà bàá fún lọ́hùn mọ́ ìyàwó wọ́n ní ọlọ́wọ́n bò ní gbẹ́ni ti kú bala wa'dan alayhi haqqan ọlọ́run ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ò rí bẹ́ẹ̀ o àdéhùn àwọn ọlọ́run ọba òdodo ni walakinna akthara an-nasi la ya'lamun bọ́kọ̀tẹ́ ẹ̀jẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn mà wọn mà nípa wípé àjíǹde ń bẹ lẹ́yìn ikú olúwa wá tẹ̀síwájú ilé tá fi bẹ̀rẹ̀ lónìí ọlọ́ni lèyìnbáyìnà láhùnmù lẹ́dínà yakhtalifuna fihi ọlọ́ni ìdí táà fi sọ alùkùránì kalẹ̀ àtàwọn tíra tó ṣáájú ìdí táà tó fi fi àwọn ànábì lé àwọn tíra yẹn ó ṣe é ṣe kọ́nà bá kàn fún ọlọ́run ní ìdí tá a fi sọ ọ́ kalẹ̀ lìyìnbẹ̀yìn aláhùnmọ̀ lẹ́bí ẹ̀ yàtẹ̀lifú nà fi ọlọ́run ní kó lè bá a máa ṣàlàyé fáwọn tí wọ́n jiyàn nípa ìgbéǹde àkìyàmà àwọn tí wọ́n jiyàn nípa iṣẹ́ tọ́lọ́run fi rán nàbí sallallahu alayhi àfáàní yab'athuhum liyubayyina lahum alladhi yakhtalifuna fihi aláwọ̀ ní gbogbo bàdà kìyàmà á gbé wọn dìde yóò wá sàlàyé fún wọn ẹni tí wọn bá wọn mùsùlùmí jiyàn lé ayé wọn rò kọlọ́wọ́ ò ní gbé wa gbogbo ẹni tí ń pe alkiyama òde olúwa ó ṣe àwọn mùsùlùmí láàyò rẹ̀ yóò fi àjẹ àwọn kìfìrí tí wọn sì ní ráàánú rẹ̀ mọ́ láéláé tó bá dàrú kìyàmà bí rọni bí òótọ́ ni yóò yí kálukú ọlọ́run ní òun sọ àlùkùránì kalẹ̀ òun ráwọn ànábí ọlọ́run ọba pé wọ́n gbogbo ọmọ ẹ̀dẹ́ yìí ó kù ọlọ́run ó sì gbé wọn dìde láti wá ṣàlàyé fún wọn pé ní tí wọ́n jiyàn lé ayé àfáàní yàtàlífù náà fi yí máa lè mọ̀mìnì gbogbo ń jẹ́ báwọn olùgbàgbọ́ òdodo jiyàn lé ayé ìpínlẹ̀ lẹ́yìn ikú sàárè tí wọ́n gbà pé olúwa ò ní gbé àwọn dìde àlàyé ọ̀rọ̀ yìí wọn lálùkìyàmù ọlọ́run kọ́ máa ṣe wá ní adọ́run lóòótọ́ ọlọ́ni wàlíyá alábàlẹ́dí na káfàrú annahun kánú káàdìdì ọlọ́ni bákan náà kó lè yí àwọn kìfìrí nígbà tó wáyé ọ̀kìyàmù òkúrọ́ làwọn irọ́ làwọn ń pa olúwa ti sàlàyé òdodo ọ̀rọ̀ fún wa láyé ń bí àwọn tó mọ̀ lódodo mọ̀ lódodo nù wọn àwọn tó mọ̀ lódodo mọ̀ lódodo nù wọn wọ́n sì fi ìmọ̀ lódodo yẹn mọ̀ wọ́n gba ìsìlámù àwọn kan náà mọ̀ lódodo nù wọn ṣùgbọ́n wọ́n gún lágídí mọ̀ gba ìsìlámù wọ́n ní òsì nǹkan tí ń jágbe nìyí wọ́n ní olúwa ò ní gbé wa nílé ìgbà tá a bá ti kú tán ọlọ́ọ̀ni ló wá dànù kìyàmà liyubayyina lahum alladhina yakhtalifuna fihi ìntẹ́ń jiyàn rẹ̀ lé ayé pẹ̀lú àwọn gbàgbọ́ òdodo olúwa ó sàlàyé fún wa ọlọ́wọ́ ó sàlàyé fún wa ó ní waliya'lama alladhina kafaru annahum kanu kadibin káwọn kẹfìrí kálíbà mà lálùkìyàmà wípé òkúrọ́ làwọn ọlọ́ni nàmà kọ́ọ̀lù náà lè ṣe ìtìbáwá ń jọ inú jù ọ̀rọ̀ táwọn ọlọ́run bá máa ń sọ fún èyíkéyìí nǹkan tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ ìnáma kọ́ọ̀lù ní adìṣe ìyìn tá a máa ń sọ fún nǹkan kí nǹkan ìdá àrọ̀dẹ̀náàwò ìgbà tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ bá a ṣe fẹ́ annakula lahu kun fayakun aka ni o ma ribe yóò ti ma ribe náà kun ribe fayakun yóò ti ribe olúwa bùkátà wàhálà kankan láti ṣe onínàmà قولنا لشيء إذا أردناه أروا كتابة كن فيقول a ní pé máa jẹ máa jẹ bẹ́ẹ̀ yóò sì máa jẹ bẹ́ẹ̀ ọlọ́run ní òun ọlọ́run ó sọ fúnlẹ̀ àti sámà òun sọ fúnlẹ̀ àti sámà nígbà ha. E ma bẹ ẹ wá ẹ máa bẹ bóyá ẹ fẹ́ abẹ́ ẹ̀kọ́ kọ́lá tá àbẹ́ iná sọ ìrì sábà tí wọ́n ń gbé à ń bọ̀ ajẹ́pè rẹ lẹ́nu tó tẹ̀lé ọ ní o olúwa àwọn tó dá tí lágbára jù wá lọ tí wọn tóbi olúwa ń pàṣẹ fún wọn fún òyí àti ọlọ́run bá padà ṣùgbọ́n nítorí làákà ìfọwọ́n bá fọmọ èdè yàn fóòkó náà lè dá ronú ó bẹ̀rẹ̀ sí tako àṣẹ olúwa ẹlẹ́dàá subhanahu wa ta'ala olúwa ni wípé. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون ọ̀rọ̀ wa tá a máa sọ fún tá a bá fẹ́ náà ni pé máa bẹ yóò sì máa bẹ ọ̀lọ́ni walladhina hajaru fillah min ba'di ma zulimu ẹ̀wà ara wọn tí wọ́n ti hijira tí wọ́n ṣípò padà láti lu kèfèrí lọ sí lu islam wọ́n ṣípò padà níbi tí wọ́n ti rẹ́sìn ọlọ́wọ́n bá sí lọ síbi tí wọ́n ti máa rẹ́sìn ọlọ́wọ́n bá sí ọlọ́ni walladhina hajaru fillahi min ba'di ma zulimu lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàbòsí fún wa gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàbòsí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ilẹ̀ ayé lónìí ilẹ̀ wọn àwọn kìfìrí gbà ọmọ ìyá wa ní Palestine àwọn ọ̀daràn àwọn Yahudi wọ́n gbalẹ̀ wọn wọ́n gbàlú wọn wọ́n ń fi èyí tó lágbára nínú ìyà jẹ wọn lólomílò àwọn ọmọ kéékèèké tí wọ́n ti fi àdó okú wólélé lórí mélòó mélòó àwọn obìnrin aboyún mélòó mélòó ọ̀dọ́ gìrìpá tó ti dẹni ilẹ̀ tí wọn ò yé máa pa wọ́n kódà nígbà tí wọ́n ní wọ́n ṣe ceasefire irọ́ náà ní ceasefire rọ́ ni ní kọ̀rọ̀ wọ́n ṣe ń pa àwọn mùsùlùmí ṣé èyí tí wọ́n ṣe tí wọ́n ṣe l'Afghanistan ni látọ̀dọ̀ Amẹ́ríkà ọ̀tá ọlọ́run àbí èyí tí wọ́n ṣe ní sabiya Kosovo àbẹ́ ìdí ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè káàkiri ayé bíi India báwọn Chinese bí wọ́n ṣe ń fìyà àwọn mùsùlùmí gbogbo ẹ̀ pátápátá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ti fìlú rẹ̀ lẹ̀ ló ti lọ sílùú bòmíì tí ó ti rí ayé ìfọkànbalẹ̀ gbé ọlọ́ni hajaru àwọn tó ṣe hijira wọ́n sípò padà níbi tí wọ́n ti rẹ́sì sí lọ síbi tí wọ́n ti mọ rẹ́sì sí àwọn tó sípò padà níbi tí wọ́n ti rẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ lọ bí wọ́n ti mọ rẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ àwọn tó sípò padà kó ní àwùjọ àwọn kẹfìrí àwùjọ ọmọ yahoo wọ́n lọ síbò míì tí wọ́n ti mọ ara wọn èèyàn gidi bá tò sọ́yẹ́ pé torí tọ́lá ọba náà fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní mímbá dìmọ̀ ọ̀gbọ́lì mú lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàbòsí fún wa lanubawi annahum fi duniya hasana ọlọ́run láṣẹ dáadáa fún wọn láyé wala ajrul akhirati akbar ẹ̀san alkiyama ló tóbi jù ó law kanu ya'lamun tó bá yẹ kí wọ́n mọ̀ ní ọlọ́run láwọn yìí alladhina sabaru àwọn làwọn tó ṣe sùúrù pẹ̀lú ìnira táwọn kìfèlì fi kàn wọ́n látara ìmánì wa ala rabbihim yatawakkalun wọ́n ti sùúrù bákan náà wọ́n sì gbára lé olú ẹlẹ́dà subhanahu wa ta'ala so lẹ́nu àwọn àyàtì méjèèjì ọlọ́ni wọ́n lè dínà hajj rúfìlà àwọn tí wọ́n ti hijira nítorí ìtọ́lọ́hun àfáàní lè kọ́ ọmọ ti dín nìyí láti bá ààrẹ sin ọlọ́wọ́ bá sí mẹ́mbáàdì máa mu lẹ́yìn ìgbà tí wọ́n ti sàbùkù fún wọn kẹ́rẹ́ ti fáwọn àsàbí ànábì tí wọ́n fi ya ẹlẹ́ta ẹlẹ́rù jẹ wọn Bilal ibn Rabah nínú oòrùn gangan nílẹ̀ asálẹ̀ tó yẹ pé lọ́sàn-án gan oòrùn máa ń wọ fifty degree celsius fifty degree celsius ìlàjì bẹ́yẹn bá gbómi kaná nìyẹn tó wá hó àwọn ibi tó yẹ pé tẹ́yẹ bá gbé kọ́ọ̀pù síwájú ta kọ́ọ̀pù ń ké nínú oòrùn láàrin ìṣẹ́jú díẹ̀ yọ̀yọ̀ àwọn èèyàn sì ń gbé bẹ̀ àwọn ibi tó lè fi ẹsẹ̀ lásán rìn ta gbangba nínú òrùn awọ ẹsẹ̀ rí ó sì mọ́lẹ̀ wọ́n wá mú Bilal wọ́n wá gbé ẹ̀yìn ẹ̀ wọ́n dá ìyá rẹ̀ dé orí àpáta gbóná wọ́n tún wá gbó kúta lélẹ̀ lórí kúta ńlá wọ́n gbélé lórí wọ́n ní kó máa sọ pé aláta wal Uzza kó máa kó kọ̀ ọ̀tá wọn ṣùgbọ́n ẹni tí ń sọ náà ní ahad ahad ahad olúwa ọ̀kan ṣoṣo olúwa ọ̀kan ṣoṣo èmi nígbàgbọ́ nù rẹ̀ àbí àfáwọn àmọ́sùn yẹ bàbá wọn àti ìyá wọn àtàwọn náà torí pé wọ́n gba Islam wọ́n fi ìyá ẹlẹ́sẹ̀ lélu jẹ wọn Sumayya tó jẹ́ ìyàwó Ammar ìyàwó Yasir ọ̀lẹ́ni àkọ́kọ́ tí wọ́n pa nítorí ẹ̀sìn nílùú Mọ́kà wọ́n pa á nítorí kó nígbàgbọ́ ní la ilaha illallah torí la ilaha illallah yẹn làwọn sọ lónìí la fi ń kọrin tí ò sẹ́ni kankan tí ó yẹ wá lọ́wọ́ ẹ̀wù àwọn sàbí fi omi ẹ̀jẹ̀ ara wọn ẹ̀mí omi àtẹ̀jẹ̀ ara wọn wọ́n fi lọ́gì Islam kó lè dà lọ́yè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sàbí yẹn ni wọ́n ń kọ́ yé wọn kéré lónìí sàbí yẹn ni wọ́n ń bú lónìí táwọn kan sì mú irú àwọn olórí burúkú bẹ́ẹ̀ ní àáfàá àtàwọn torí ẹ̀ olú ẹlẹ́dàá subhanahu wa ta'ala kò ní gbà kankan nù sẹ́ ẹnikẹ́ni tó wá ní ti àwọn sàbíbò àwọn ọlọ́wọ́ bá ń ròyìn bí oníwọ́lẹ̀dínà hajaru fillahi min ba'di ma zulimu àwọn tó ti hijira nítorí tọ́lọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti sàbòtì sí wọn wọn ò fìyà jẹ wọn kọjá fún wọn nígbàgbọ́nú la ilaha illallah ọlọ́ni lánàbáwí annahum fi dúnìyà hasana ọlọ́run àwọn tí wọ́n fara da wàhálà yìí tí wọ́n fara da ìyà yìí olúwa ní lanubawi annahu a mú wọn gbé ibùgbé ayọ̀ ibùgbé dáadáa fi dúnìyà hasana nílé ayé ibùgbé ọlọ́run bá ti fún afáníyàn madina ọ̀nà ìlú madina nígbà tí maka ò gbà wọ́n wọ́n fi hijira lọ Madina olúwa sì fi ẹ̀sìn gbáya ó fààyè ìgbẹ̀sìn Madina wọ́n àpàdé ọlọ́lá nílùú Madina wọ́n dẹ́ níyì àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí jagun wọ́n ṣẹ́gun wọ́n bẹ̀rẹ̀ sí kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn bẹ̀rẹ̀ sí kó ọ̀rọ̀ fáwọn mùsùlùmí débi pé àrẹ́bí sọ fún wa pé mọ̀lẹ́fàkùrù àṣà àlẹ́ ìkù ìpáyà òsì fún yóò ẹ̀yin mùsùlùmí ìnáma akhsha alaykum ad-dunya ọ̀rọ̀ ilé ayé gan mo fún yín torí pé wọn bá ti sọ̀rọ̀ fáwọn tó ṣáájú yín nìyẹn wọ́n sì ń jíjà dùn nípa ọ̀rọ̀ yẹn ó sì pa náà bá ti rí náà látara òun ó mú wala ajrul akhirati akbar ọlọ́lẹ́fà kìyàmà ló wá tóbi jùlọ law kanu ya'lamun tó wáyé pa àwọn tí wọ́n ń ṣe sùúrù yẹn gábà mà yóò yẹ wọn pé alkìyàmà ló tóbi jùlọ ọlọ́ni alladhina sabaru àwọn sàábé tí wọ́n ṣe sùúrù ńgbà tí ojú ogun lè yìí nígbà táwọn kèfèrè lókùbí tí wọ́n gbà pẹ̀lú Islam ọlọ́ni àwọn làwọn tí wọ́n ṣe sùúrù wa ala rabbihim yatawakkalun wọ́n sì gbẹ̀rà lé olúwẹ̀lẹ́dà subhanahu wa ta'ala torí àwọn nǹkan tí wọn náà fi ṣe hijira ní díẹ̀ sí rẹ pọ̀ láyé tó wà lónìí o bóyá o parí sùkúù ni ṣùgbọ́n gbọ́ fàtún wá bíi báǹkì ibi tí ti ń jẹ owó rìbá bíi fina bíi bíi àjọ adójútòfò insurance company àbí breweries ibi tí wọ́n ti ń kan ọtí àtàwọn aṣẹ́ tó lúwa ṣe léèwọ̀ àwọn ọfà tí ń wá nìyẹn wọ́n wá ń sọ fún ọ pé wọn náà wò ìyá rẹ̀ náwó lé olórí bàbá rẹ̀ náwó lé olórí ojú òní wọn náà wà sọjọ́ fún wọn sọ̀rọ̀ bí wọ́n first born àwọn àbúrò rẹ̀ rí sí gbogbo yín ebi ẹni ìran mẹ́fà ìtòsí ni bàbá rẹ̀ ló lọ ìyá rẹ̀ ló lọ bàbá tiwọn náà ló lọ ìwọ náà tún wá wà ní kò lòsì pé a pé kò yẹ kí wọ́n rí ègún lé yín kù wáyé ṣé ẹ pé ègún ní ń bẹ lórí yín tó téèyàn bá ní máa nìyẹn ò gbé wẹ́rẹ́ àpẹjì ń gba sí báǹkì náà kí n ṣe bá ti kò díẹ̀ tí bá ti tuwó jọ nílò máa ṣe business business tí ò sí lánàá tẹ́lẹ̀ ibi ìdí iṣẹ́ báǹkì ni ó kù sí torí kò ní lè lọ dẹ́nu tí ẹ̀ tó wá lọ síṣẹ́ báǹkì gbogbo haramu ó tún wá fẹ́ fi establish haramu náà nìyẹn gbogbo owó èdè ọbẹ̀ fi ṣe bísíǹsì ẹ̀tọ́ rárá o olúwa ò ní dàá pọ̀ iná làbọ̀ yìí wọn ni làyà kọ́bálú ilà àtọ́ yìí bá olúwa ọba tó mọ́ kanga ni kò sì ní gbà lọ́wọ́ ẹrú àfi nǹkan tó bá mọ́ látara bẹ́ẹ̀ ọlọ́run ròyìn àwọn sàbẹ́ ànábì ó ní alẹ́dí iná sọ́gbà rò wọ́n ṣe sùúrù nígbà tilẹ̀ fún mọ́ wọn wàhálà rọ́bì híbi àtàwọn wọ́n sì gbára lé olúwẹ̀lẹ́dà wọn subhanahu wa ta'ala bó ṣe jẹ́ wípé ìgbára lé tí wọ́n ṣe fọ́nà ọba pẹ̀lú sùúrù yìí ọlọ́wọ́n bá fi fún wọn láàyè gẹ́gẹ́ ìsàdéhùn fáwọn mùsùlùmí lánàá lásìkò ànádì wípé inna fatahna laka fathan mubina ẹ má wọrí o ẹ̀yin lẹ́ẹ̀jẹ̀jà á sì náà fún yín ẹ̀yin lẹ́yìn máa darí àwọn kìfìrí ọlọ́run pàpà síbẹ̀ fún anábì nílùú mọ̀dínà kéèyàn ti wá kájú wà táwọn amáka kó ló ń fẹ́ sílẹ̀ àbí kò ṣe kó ṣe ẹkú sí bọ́lá wọn bó ṣe fi àwọn mùsùlùmí jẹjà náà nìyẹn torí ọ lélẹ̀ lásìkò yìí oòrùn jẹjẹ bóyá ojú akẹ́kọ̀ọ́ àwọn òbí òòrùn ó fi ránṣẹ́ sí ọ àbáṣe aláwọ̀ òfin àrán kéwú ló ń olúwa ń bọ̀ wá ṣe fásitì fún ọ débi pé ò ní bùkátà àwọn òbí yẹn mọ́ ìwọ gan ló tún wá lọ máa ṣe fún wa torí ẹ̀kọ́ tó rí tí wọ́n lọ kọ́ yóò jù yé ọ wípé ìwọ lójúṣe lórí wọn kódà kó jẹ́ pé àwọn ti dìnnà rẹ lójúṣe fi ẹ àwọn àwọn alójú wa máa ti pé ah, ọmọ yìí bá a ti fúnlẹ̀ mọ́tò ọlọ́run ti wà ní kó débi rí i. yóò sọ yorùbá ọmọ làgídí o wọ́n lè sábà fúnlẹ̀ bàbá náà orí rẹ̀ ní pé wọ́n lè sábà fúnlẹ̀ orí rẹ̀ ní pé ni ọba ó sàdéhùn o lè financial independence o lè dáná o lè òdówó ní ọlọ́wọ́ owó sowó tí wọn ò dání fún ọ wọ́n ṣàṣẹ sùúrù kó o sì gbára bẹ̀rẹ̀ olúwa pé. àwọn tó ń ṣe dáadáa bẹ́ẹ̀ fún lánàá nínú àwọn tàbí ànábì tí wọ́n ṣe hijira lẹ́yìn ìgbà tí wọ́n ṣàbòsí fún wọn ibi tí wọ́n ṣe hijira lọ ọlọ́run bá gbà wọn láàyè ń bẹ̀ wọ́n dẹni ọlá wọ́n dẹni ọlà wọ́n dẹni tí wọ́n ń fi ankachifu olówó iyebíye wọ́n fi ń lójú gẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ sí àfáwà bìlálẹ̀ bìlà bìrọ̀bà tó jẹ́ wípé ìntànàbì bá jẹ́kù crumbles àjẹkù ànábì ní máa jẹ́ ọ̀nà wa dẹni tí ń di gómìnà tí wọ́n yàn sípò gómìnà nílùú islam ọ̀nà wa dúlówó débi pé aṣọ olówó iyebíye ní ti ń sankashif ọlọ́ni ó sàdéhùn pé wọlé ìmọ̀kìnánnáhùn fìlárùdìlẹ́dì tádọ̀ ló ń wó fáwọn mùsùlùmí òun fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí ilẹ̀ tó lúwa yọ́nú sí fún wa torí ọdẹ fẹ́ lè fún ọ nígbà tó ń sí islam lónìí kò ní máa bá lọ bẹ́ẹ̀ láéláé torí pé wọ́n ní wọ́n ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni wọn ò ní sí mọ́ yẹ òsì àtàyè tí ń bá ọjà lásìkò yìí látàrí ẹ̀sìn olúwa yóò gbé fún ọ ní iṣẹ́ tó rí tó fi ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri wọ́n sàdúró tẹ̀sán ọlọ́wọ́n wa ọlọ́wọ́n wo yóò fún ọ ní àṣeyọrí nípa ọ̀rọ̀ ilé ayé kó tó wá dà kìyàmà tó rẹ̀ sàn tó pọ̀ ọ̀lọ́ ni wọ́n máa sánà mẹ́kọ́bílíkà ilẹ̀ rìjálà nínú rí ilé ìhìn ọ̀lọ́ ni àwọn ọlọ́wọ́ bá ààrán síwájú rẹ̀ ilé òsàn àwọn ọkùnrin wọ́n ni àyà yìí sọ fún wa wípé kò sí obìnrin nínú àwọn ànábì ọlọ́run olúwa ò fa àwọn obìnrin sànábì rẹ̀ ní ti wulẹ̀ kọ́ wọn ó ní rìjáàlà àwọn ọkùnrin láfi larán síwájú wa nábì lóhí ilayhim bá a ránṣẹ́ yọ́ sí wa nábì àránṣẹ́ yọ́ sáwọn náà à ń sọ wáyé kalẹ̀ fún wọn ọlọ́ni fasalu ahlẹ̀ zikiri in kuntum la ta'lamun sáà ti kíláwọn àjíṣẹ́ wáṣíwájú rẹ̀ àlẹ́dẹ̀ àbá àti ìrànṣíwájú rẹ̀ fasalu ahlẹ̀ zikiri ẹ lọ bí àwọn tó nímọ̀ léèrè àwọn ẹni ìrántí in kuntum la ta'lamun tó ẹ pé ìbámà áyà yìí ó sọ kókó méjì fún wa wípé olúwa ti ráwọn òjíṣẹ́ síwájú ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn ọkùnrin sí ni wọn olúwa ló mọ ìdí tó fi síbẹ̀ kò yan ànábì ọlọ́run ọba kankan nínú obìnrin kódà ìyá wa Maryam ìyá ànábì Isa alayhi salatu wasalam bó ṣe pàtàkì tó tó jẹ́ pé olúwa mí sí síbẹ̀síbẹ̀ olúwa sọ́ọ́dà nàbí ọlọ́run ọba ṣùgbọ́n ẹni eré ní bal ìṣẹ́lá sallallahu alaihi wasallama oníkàmúlà mìlẹ́rìjáàl unas kathirun walam yakmul milan nisa illa arba'a ó láwọn tó pé nú àwọn ọkùnrin àwọn tó pọ̀ ni àwọn ọkùnrin tó pé ọ̀pọ̀ kò sí kà ṣùgbọ́n àwọn tó pé nínú àwọn obìnrin mẹ́rin péré ni wọ́n áfíà ìyàwó fìràwọ̀n olùgbàgbọ́ nínú ọlọ́run mariam ìyá anabi isa aleyhi salatu wasalam khadija ìyàwó anabi sallallahu alayhi wa alihi wasallam àti fatima ọmọbìnrin ànábì sallallahu alayhi wa sallama alábìnrin pé innama fadlu Aisha ala nisa ka fadli as-sarib ala at-ta'am wọ́n ní ọlá tí ń bẹ fún Aisha lórí gbogbo àwọn obìnrin ayé yòókù gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún oúnjẹ sarib àsáró porridge ó ní báwọn alárúbá tí wọ́n ń sè kì í ṣe sùlà wọn máa lò oúnjẹ tó lọ́lá jù ní oúnjẹ lọ́dọ̀ wọn ọlá ti ń bẹ lórí àṣẹrí lórí gbogbo àwọn oúnjẹ yòókù lọ́la ti ń lórí àṣẹrí àwọn ìyàwó àwọn obìnrin yòókù so náà àwọn ẹgbàá wa mi ànábì ni pé àwọn márùn ni wọ́n pé nú àwọn obìnrin ó fi yàwó Aisha ti karùn torí Asiya Maryam Khadija Aisha àti Fatima ọmọ ànábì sallallahu alaihi wasallam ó láwọn tó pé nú àwọn obìnrin nìyẹn so ṣùgbọ́n náà àwọn ọkùnrin àwọn tó pé pọ̀ gẹ́gẹ́ àwọn ànábì ọlọ́run bá wọ̀sídìkín wọ̀sọ́ọ̀lẹ̀hìn tọ́lọ́ ní wàhásùnà ọ̀lá ìkarọ̀ fìyẹ̀kọ́ àwọn tí wọ́n dùn bá tò ńlá wọn yẹn látara bẹ́ẹ̀ olúwàsánú àyà yìí ọlọ́ni pé wọ́n máa sánà min qablika illa rijalan nuhi ilayhim àrán wá síwájú rẹ̀ ànábì yóò jẹ́ pàwọn ọkùnrin là ń sí ọlọ́ni fásitì ahẹ́lẹ̀ zikiri ẹlọ́bì lọ́wọ́ àwọn tí wọ́n lè ṣèrántí fún yín ń kún tún láti àdàmùn tẹ́yìn ọba mọ òdodo yìí ọlọ́ni bí bá yí náà ti wọ́n dúró ọlọ́ni pẹ̀lú àlàyé ọ̀rọ̀ àti tíra ìtànkùn dúró òní scroll àwọn ọlọ́run ní pẹ̀lú àlàyé tó ń sinra àwọn ànábì ọlọ́run ọba sí àwọn èèyàn wọn wọ zubur àti ìwé àti tírà àwọn ẹ̀rí bilbajinar àfáàní àfànnáhùn bilhujaji alwaziha ara wọn pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tó hàn wazubur alkutub àtàwọn tíra ọlọ́ni wà anzanna ilayka dhikra bá a ti rẹ́ sáwọn anábì síwájú rẹ̀ aránṣẹ́ asọ ìrántí kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam àdíkùrù bí wọn náà ní alukur'an litubayyina linnasi ma nuzila ilayhim kó lè bá a máa fi sàlàyé fáwọn èèyàn ẹni tó lu wa sọ̀kalẹ̀ fún wa àfáàní fíhìmí halali والحرام nínú halal àti haram kò ní máa ṣàlàyé fún wa akọ́kọ́ náà àwọn olùmọ̀ wọ́n ní àyà yìí wọ́n ní tó túmọ̀ sí ni wípé wa anzalna ilayka dhikr àwọn aláwọ̀ ọba láàṣọ ìrántí kalẹ̀ fún ọ eléyìí ti ṣe súnà ìtùbáyìí náà ní náàsì máa ń nùzílẹ̀ ilayhi kó lè máa fi ṣàlàyé fáwọn èèyàn ìtọ́lọ̀ ọba sọ̀kalẹ̀ fún wa kí ló sọ̀kalẹ̀ fún wa alukur'an sọ wọ́n ní asúnnà tó wáyé kama kana al-Qur'an wahid sunna nabi wahyi ni gẹ́gẹ́ bí Qur'an náà ṣe jẹ́ wahyi ọlọ́ni litubayyina lin-nasi ma nuzila ilayhim kó lè bá wá bí sàlàyé fún wa kí n tó lè yatafakkarun nítorí káwọn náà sì lè bá ronú sọ̀rọ̀ ọlọ́run ọba àfáàní yẹtàfàkàrú na fi dálíkà fẹ̀yà àtàbíròd kálí ọdún tí àwọn àlàyé ọ̀rọ̀ tó ló wá sọ̀kalẹ̀ náà alukur'ani àtàlàyé ànábi sallallahu alaihi wa sallama kí wọ́n lè ronú sí káwọn náà lè máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́mọ bá torí pé ìdí tọ́lọ́ bá fi ní ká máa ṣe dáwà nìyẹn ló fi ráwọn ànábi rẹ̀ ní dáwà ẹ pé àwọn èèyàn torí pé afọ́nufọ́ra lọ́mọ ẹ̀dínyàn akótó sàdéhùn pé tọ́lọ́run láti ká tó lè agbàgbé lóbi jẹ́ pé àárẹ̀ àwọn tó jẹ́ kẹfìrí ní ọmọnìyàn àdámá tó lówá dámá gbogbo èèyàn òun náà ní kókó jẹ́ mùsùlùmí torí alábẹ́ni kúlù ọlọ́dẹ yóò ládù alẹ́ fẹ́tọ̀ gbogbo ọmọ tá a fi sáyé abí wọn sórí àdámá dáadáa Islam onífa abawahu àwọn òbí ló wá bí láyé yòhàwìdá nàhí wàyùnà sírọ́ọ̀nì àwọn ni wọ́n wà sọ́ di yahudi àbíká sọ́ di nàṣọ́rọ́ àwọn ni wọ́n sọ́ di kristian àbíká sọ́ di jù torí pé ẹ̀sìn tó bì bá ń ṣe ló súnmọ́ jù kọ́ ló ṣe torí ẹ̀ tó bì bá jẹ́ kékeré tó súnmọ́ káwọn ọmọ náà jẹ́ kékeré àfẹ́ náà bá fẹ́ fọ̀nà tó bì bá jẹ́ mùsùlùmí tó súnmọ́ káwọn ọmọ náà jẹ́ mùsùlùmí àfẹ́ náà ti kádàrá ìsìnàmá torí ẹ̀ ọlọ́ni bilbayinati wa zubur wa anzalna ilayka zikra litubayyana linnasi ma nuzila ilayhim pẹ̀lú àlàyé ọ̀rọ̀ àti àwọn tírà ọlọ́ni a sọ ìrántí kalẹ̀ fún wa nábì litubayyana linnasi ma nuzila ilayhim kó lè bá a máa fi sàlàyé tó lè wá sọ kalẹ̀ fún wa wa la'allahum yatafakkarun àti pé káwọn náà ká lè ronú sọ̀rọ̀ ọlọ́run ọba ká sì lè máa tẹ̀lé àbẹ̀lọ́nà rẹ̀ kọ́nà kọ́kà wà má àwọn tí ó gbọ́rọ̀ sọ́nà wà lẹ́nu kí ó sì jẹ́ alibábẹ̀ tí ó kú wa kálẹ̀ rí àjẹ́nà sì fàjẹ́ tẹ́yìn bá dọ̀wọ̀ àjẹ́nà rẹ̀ kìlà owó onira tó rí kórí láyé kò ní rántí mọ́ yóò dòwò gbàgbé fún un torí kọ́ wọn àjẹ́nà òkú ní ìbànújẹ́ wọn ò ní rántí àìdá tó ṣẹlẹ̀ fún wọn láyé dípò fún wọn àbànújẹ́ kọ́nà bàbá kí wọ́n ṣe wọ́n ládọ̀ ọ̀tọ̀. صلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته